الحمد لله الحمد لله الذي أنزل علينا الكتاب وهدى عباده لعبادته وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا المرسل بالهدى وبدين الحق رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ọlọ́run bá القرآن alukur'ani kó lè bá ìsìláàfin ní mana fún wa ká lè bá àdé ọ̀kan nínú àwọn ẹni tó ṣoríire lọ́nà agbẹ́ndà òkèèyàmà ọlọ́run bá tún wá fi ànábì sallallahu alayhi wa sallam ó fi ríran rẹ̀ ó fi pẹ̀lú sísọ alukurani kalẹ̀ nítorí kálíbà gbọ́ ohun tó bá ń bá wa sọ nínú alukurani yéyéké kálíbà máa tẹ̀lé àwọn àṣẹ eléyìí tó fi pa wá láti lè bára máa jìnnà sí àwọn kan tó kàn fún wa torí ẹ̀ wọ́n bi yàrá wa Aisha radiyallahu anha léèrè nípa ìwà ìṣe àti ìṣesí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam Aisha dáhùn ìpè kánà khuluquhu ìwà rẹ̀ ní al-Qur'an tó túmọ̀ sí pé gbogbo ń tọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa pa á láti pé ká ṣe láti pa nàbí sallallahu alaihi wa sallam làkọ́kọ́ àwọn ẹni tí ń ṣe gbogbo ń tọ́lọ́ wọn bá ti kọ̀ fún wa tó ní ká dínà sí láti pa nàbí sallallahu alaihi wa sallam làkọ́kọ́ àwọn ẹni tó kọ́ dínà sí. tó ti eléyìí báyìí ọlọ́run bẹ ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó lófin ká máa láti òun nínú alukur'an bẹ́ẹ̀ náà ló ṣe lófin ike gbogbo ń tánàbí sallallahu alaihi wa وما نهاكم عنه فانتهوا torí هذه كانت jẹ́ وقع من àgbéyẹ̀wò النبي محمد صلى الله عليه واله وسلم alayhi wa عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أتاني الليلة ربي تبارك وتعالى في أحسن صورة فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قلت لا فوضع يده بين كتفي بين كتفي حتى وجدت حتى وجدت بردهما بين ثديي فعلمت ما في السماوات وما في الأرض فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قلت نعم في الكفارات والدرجات والكفارات المقص في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء في المكاره قال صدقت يا محمد ومن فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيئته كيوم ولدته أمه وقال يا محمد إذا صليت فقل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون والدرجات إفشاء السلام وإطعام الطعام والصلاة بالليل والناس نيام رواه أحمد والترمذي بسند صحيح حديث الليل كيف حديث النبي محمد صلى الله عليه وآله وسلم هو لسد عبد الله بن عباس رضي الله عنهما وكان مع صحابة في أنا الليل أواسل الملا بطل جايك كان النبي صلى الله عليه وآله وسلم كتوكو أما ذكي كري ابن لابن عباس جاي ṣùgbọ́n làwọn bá dá lágbàlagbà ó ṣe ní àgbàlagbà olùmọ̀ kọ̀dá ní àgbà àyà ó jẹ́ ọmọ ọmọ àbúrò bàbá anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tá à ń pè ní al-abbas abdullahi ọmọ abbas ó jẹ́ ní tí máa ń lò sí ilé anabi sallallahu alayhi wa alihi wa sallam lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ilé ìyàwó anabi tí ń jẹ́ maimuna nítorí pé maimuna àbúrò lọ́jẹ́ sí ìyá ibn Abbas radiyallahu anhuma Maimuna yìí ọjọ́ kan nínú àwọn ummahatil mu'minin ìyàwó ní bánabẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibn Abbas ìyẹn máa wá sùn ọ̀dọ̀ Maimuna nígbà mi lọ́dọ̀ tí wàá fura bánabẹ́ sallallahu alayhi wa sallam ọtí adélóru ọfẹ́ sí àlùwalá ìyẹn sáré síbi tí bá gbé nǹkan tí fi sàlùwalá yóò gbomi wá fún wọn wá sí bẹ́ẹ̀ lọ́jọ́ kan inú anabi sallallahu alaihi wa sallam dùn anabi wá sí àdúrà fún bí allahumma faqihhu fid-din wa 'allimhu at-ta'wil wọn lọ fún ní àgbáyé tó péye nínú ẹsẹ wọn lọ fún ní àgbáyé tó péye nínú ẹsẹ kó sì fún ní ìmọ̀ báwo láti ṣe máa túmọ̀ al-Qur'an ńlá yìí látẹnu anabi ńlá ọlọ́wọ́n bá gbà lórí abdullahi bin abbas débi pé kótó di kókó láyé àmẹlòmí tó ní ìmọ̀ nípa àwọn nǹkan tó jẹ nípa tó tó má lókè abdullahi bin abbas radiyallahu anhuma oní àlọ́gbẹ̀gbà wa látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó ń tọ́ka sí pé ó yẹ ká fi fi àwọn ọmọ láti kéékèèké. káwọn náà sì ẹni tó ṣe pé gbogbo ti ń nípa ọ̀rọ̀ ọ̀mà wọn àmọ́ fetí pàlàbà wọ́n ń sọ wọn mójútó nítorí ìjọ tí bá fi díṣẹ́ Ibn Abbas ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti gbọ́ láti ìgbà tó ti wà ní kékeré yìí gbogbo ẹ̀ náà ló lórí tó sọ dáadáa tó sì ń ìgbà tó di dàgbà. Muhammad sallallahu alayhi wa sallam ó ní asẹ́niyàn lẹ́yìn rọ́bì ọba oníbùkún ọba tó ga ọba mi ní alẹ́ májúmọ́ òní ọba mi ní alẹ́ májúmọ́ òní fi ahsani sura lórí àwòrán eléyìí tó rẹwà jù Ànábì sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá mú ìrìn àjò òru láti Mẹ́kà lọ sí Baitul Maqdis láti Baitul Maqdis ọlọ́wọ́ bá tún ní kó gbé gòkè wá sí sẹ́mà anabi ńlọbẹ títí o gbé sẹmà keje wọn dé sẹmà keje ọlọ́run ti gbé sẹmà sẹmà keje wọn fi dé àyè ibi kẹtí mọlẹka tìbúrò ìlú yẹn mi ò lè kọjá bí. anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ó débi tó ṣe pé tí wọn bá gbé gègé tí wọn bá gbé lórí pépà eŋti gègé ń sọ ẹni tí wọn bá lé kí o sì máa gbọ́ níbi tí gbogbo nǹkan dákẹ́ rọ́rọ́ dé. ṣùgbọ́n sílẹ̀sílẹ̀ ìgbà tó lè padà dé. wọ́n bi anabi sallallahu alaihi wa sallam léèrè nínú àjọ bi léèrè ní yàrá Aisha radiyallahu anha ìjà wa rí olú ẹlẹ́dàá rẹ̀ ní ìgbà tí ọlọ́run bá gbé ọ̀sán màbí anabi ní lọ́rùn anna ọ̀rọ̀ ìmẹ́lẹ̀ báwo ni mo ti ṣe lè rí nítorí pé tí wọn bá ti para ìmẹ́lẹ̀ ti ń bẹ ní ojú rẹ̀ sí ara ohunkóhun gbígbiná náà gbiná gbígbiná náà gbiná. irú ẹni gbàtí ànábì Musa alayhi salam tọ́tọ̀rọ̀ lọ́dọ̀ lu ẹlẹ́dàá wa ike kọ́ lọ́wọ́ abakọ́ jẹ́ pọ̀ wọ́n rí o ọlọ́wọ́ ẹlẹ́dàá wa ni lẹ́ńtẹ̀rán ò lè rí mi a kì í rí mi ní ilé ayé ń bì ànábì Musa alayhi salam nígbà tó ń wò pé àwọn ẹni tó lọ́wọ́ bá rọ̀ sí tí wọ́n máa ń kankan àwọn gan wọ́n sọ ike wa Musa lan nu'mina laka hatta nara Allah jahra àlè gbọ́gbọ́ ó yẹ kó tá a bá rọ́ náà wọ́n bá ní fotofoto báyìí tó bá yẹ kó àwọn olódò aláìmọ̀kan wọn kúrò ń tún wọ́n bá tọrọ bẹ́ẹ̀ báwo á lè mi tí mo jálẹ̀ bí ọ̀nà èmi ó ti yẹ kí n kọ́kọ́ láǹfààní láti rọ́ ọlọ́wọ́n bẹ́ẹ̀ ló dára sọ pé lẹ́ńtọ́rọ́ àní ó lè lé mi nítorí pé àkèrè ọlọ́wọ́n bá nílé ayé ń bì ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني ọlọ́wọ́n bá فسوف تراني ọ̀nà àpàtàkùn alẹ́gbẹ̀rẹ̀ oní àníkọ́ ọ máa wò tọ́jú akọ òkúta tó bá jẹ́ pé tí mo bá ṣe àfihàn ojú mi tí àpáta yìí tí mo fi ra mi tí mo fi hàn tí mo fi hàn àpáta yìí tí àpáta bá lè dúró láti wò mí àti pé wọn náà lè dúró wò mí. فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صاعقا nígbà tí olú ẹlẹ́dàá tó fi ra rẹ̀ tó fi hàn di olùkọ́ lọ́wọ́lọ́wọ́ anabi musa dákú lọ gbọ́n gàdá. rẹ̀ ní anabi sallallahu alaihi wa sallam sọ pé nọ́ọ̀rọ̀ anna ọ̀rọ̀ ìmálẹ̀ni báwọn ni mo ti ṣe lè rí torí kí wọ́n bá ti payá ìmálẹ̀ ojú rẹ̀ sí ara ọ̀nkóhun gbogbo tí ìmálẹ̀ yẹn bá débẹ̀ yóò gbìn náà ni. torí ẹ̀ làwọn sàhábà radiyallahu anhum ilé ìyá pàṣẹ ń bẹ láàrin wọn ìjà náà ọ̀rọ̀ náà àbí ọ̀rọ̀ náà bí àwọn ètò pọ̀ nínú wa wọ́n sọ pé kọ̀ọ̀rọ̀ náà o nígbà tó náà bá gbé lọ sí sẹ́mà nínú wọn ẹ ti rí ìyá ńlá wa Aisha radiyallahu anha nítorí pé ńgbà tó bí anábì lórí anábì ní nọ́ọ̀rọ́n àná ọ̀rọ̀ ìmẹ́lẹ̀ ni báwo ni mo ti ṣe fẹ́ rí nínú àwọn tó pọ̀ anábì rí ọlọ́ láti rí Abdullah ibn Abbas radiyallahu anhuma àti bá àti bí eléyìí tó jà eléyìí onípa kwana fi kọ̀rọ̀ náà rárá nígbà tó lọ́wọ́ bá gbé kòkè lọ sí sima ṣùgbọ́n nínú àdìsí anábì wa sọ fún wa pé ní alẹ́ mẹ́tọ́mọ́ òní ẹlẹ́dàá mi ọba oníbùkún ọba onígíga ọwọ́ abá mi nínú àwòrán tó rẹwà jù ọwọ́ abá mi nínú àwòrán tó rẹwà jù lọ́dọ̀ àwọn ahli sunnah wal wọn lẹ́nu ibi kò rí ṣùgbọ́n ọlọ́run ọba fira rẹ̀ hàn nẹ́bì lójú oorun nígbà tí anabi sùn ọlọ́run ọba fira rẹ̀ hàn nẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí rẹ̀ náà ládé sí táǹkà yìí. olúwa ẹlẹ́dàá wa ọwọ́ bá mi ní òru mẹ́júmọ́ òní olúwa ẹlẹ́dàá mi ọba oníbùkún ọba tó ga ọwọ́ mi nínú àwòrán tó rẹwà jù faqala ya Muhammad tọ́ olúwa wa bá mi sifatan min sifatillahi azza alìsíyàn sífẹ̀tún mi sífẹ̀tún lẹ́yìn àjẹwọ́dẹ wíwá ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run ẹlẹ́dàá ọba tọ́gatọ́ gbangba torí pé ọlọ́run tún sọ nínú alukur'an ó ní wàjà ọ̀rọ̀ bókẹ́wọ́lì mẹ́lẹ́kù sọ́fẹ́n sọ́fà olùwà ẹlẹ́dàá rí ọ̀wà olùwà ẹlẹ́dàá rí ọ̀wà nínú ìròyìn ọlọ́run ọba nìyẹn. أما تسعي هل ينظرون إلا أن يأتيهم الله بظلل من الغمام والملائكة إلا أن يأتيهم الله إن لا نسيتك كل عرفا ولا إذن الإتيان صفة من صفات من صفات الله عز وجل وهي صفة فعلية يرويك من روي الله من روي سسني إن جواب تجاه روي سس وقبول أتبع ولا iná ni ìròyìn yìí ilé máa bẹ pẹ̀lú ẹ̀ yìí máa lò bọ́ba ti ṣe fẹ́ àti bọ́ba ti ṣe wù. faqala ya Muhammad ọlọ́wọ́ ni rẹ̀ Muhammad hal tadri fima yakhtasimu al-mala'u al-a'la ǹjẹ́ ọmọ tí àwọn ẹni tó ga nínú àwọn ẹ̀dá tó ga jù tí wọ́n ń bẹ lókè gbogbo yín tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀dì tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀dì kó ń sulẹ̀ mọ́sọ̀fọ́nà pé mi ò máa wò. eléyìí òun náà ní ọjọ́ ọ̀nà nínú ọjọ́ a ni lẹ́kọ̀ọ́ á sì rí pé irú rẹ̀ náà ọ̀pọ̀ nínú sunnah níbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam káma ni lẹ́kọ̀ọ́ báwọn náà mi máa ṣe béèrè ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ nítorí pé ńgbà wọn bá fi yàn léèrè nítorí wọn bá mà nípa rẹ̀ èèyàn lè sọ pé mà bá sì mà nípa gba a máa mú kí akẹ́kọ̀ọ́ ó ní ìtẹríba a sì máa mú kí ẹ̀kọ́ tó ń kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá sàlàyé fún dáhùnmá kó dúró lórí rẹ̀ sísinsin. ṣùgbọ́n tá a máa kọ́ lẹ́kọ̀ọ́ táǹkà ń dàárẹ̀ lólógiri tá a máa ṣèlú lọ́dọ̀ ọmọ táǹkọ́ lẹ́kọ̀ọ́ sọ́ọ̀mù àbí ọmọ kó tó dùkẹ́ àṣàlàyé ìgbéraga máa pọ̀ fáwọn ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ òjò ó sì máa pọ̀ nínú ìgbésí ayé wọn. nítorí pé ìṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ kò ní hàn pé kọ́ ọ̀ma yọmọ wa ti fòkè yọmọ ti báyìí yọmọ ti ti kí gbogbo tó ń sọ̀rọ̀ náà mà amúgbàtà bá ti bèrè tí ọ̀rọ̀ ilẹ̀ dá kò sí ọkọ̀ kan tọ́lọ́kọ̀rin lè rí sẹ́yìn wájú àwọn ẹlẹ́jẹ̀ rẹ̀ yóò lè sọ pé ìmọ̀ nǹkan tí ọmọ eléyìí máa ràn ọmọ lọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ torí ẹ̀rọ láàrin nínú súnà anábì sallallahu alaihi wa

nínú àwọn ẹja wa tí wọ́n ti fanfà lé lórí bí kọ́ńtólà mọ́nímà eléyìí náà tún jẹ́ ẹ̀kọ́ yìí gbogbo ìgbà tó bá bí wá léèrè ń tá àmà kí wọ́n sọ pé màá ni o yẹsẹ pé màá máa tẹ́ra rẹ jẹ kọ́ máa lọ ọ̀rọ̀ lọ́rùn kọ́ máa rẹ́ fẹ́ pọ́ọ̀pù láyè òun fẹ́ mú ọgbọ́n wá ní ọgbọ́n ò lọ́ba mú wá nínú òdo tí bàbá ti máa kẹ́rin ìmọ̀ náà ni tí bàbá sì ti jẹ́ ọkọ́ màmá ẹni tó mà yọ ṣàlàyé rẹ̀ fún yàn èèyàn bàjẹ́ ẹni tó mà. fọwọ́ bá yadahu bayna katifai ọlọ́run ọba tó ga ọba tó gbangba ọwọ́ àti ọwọ́ rẹ̀ lé àárín èjìká mi méjèèjì ó gbé ọwọ́ rẹ̀ lé àárín èjìká mi méjèèjì láti ká tó lọ ọlọ́run ẹlẹ́dàá wa ọwọ́ ọba mi lóru wájú mọ́ òní nínú àwòrán tó rẹwà ilé ìjẹta nàbí nìkan tí ò lè ṣẹlẹ̀ sẹ́lómi olùlànà ni ọlọ́run ìwọ gẹ́gẹ́ bíi tani olùlànà kò rí ẹ̀ṣẹ̀ tán àmúgbáwò àlànà ọ̀sọ̀ pé mo rọ́rọ́ gbàgbé ẹ̀ nínú ọ̀la tọ́lọ̀ ń sefa nàbì ní tí ò ṣe fẹ́ dà mí ilé iṣẹ́ tẹ ẹnìkan kò sí fẹ́ lómi ó sì lè lọ́la kò rí àlọ́ Muhammad sallallahu alaihi wa sallam nítorí pàdébí ni ẹnikẹ́ni tó bá lálà tó bá rí mi èmi gangan lórí rọrùn fún àṣetọ́ni lágbára láti lè gbé àwòrán mi láti lè gbáwọ̀ mi wọ̀. àṣetọ́ni gbé àwọ̀wọ̀ láti pera rẹ̀ lẹ́rù mi tí ẹ sá ànábì sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n rọrùn fún lágbára láti lè gbáwọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ̀. torí ẹjọ́ bá lálà torí ànábì ànábì náà lórí. àmọ́ kí ni ti ń bẹ nínú pé mo lálàá rí ànábì lẹ́ni tí èsì àdéṣà ànábì kí ni bàbàrà ti ń bẹ nínú pé mo lálàá rí ànábì lẹ́ni tó jọ́ta ànábì nítorí ló kéré ànábì kó tó di pọ́kú rí gbogbo àwọn máa ná nígbà gbogbo ṣùgbọ́n rí tí wọ́n rí kò sí wọn láǹfààní nítorí pé wọn ò gbàgbọ́ wọ́n sì kú lórí pé wọn ò gbàgbọ́ náà torí ẹ̀ tí wọ́n wá sọ ti gba òkè ní mọ̀lẹ́lá hàn náà ní wọ́n náà ní kí ni. àwọn kan rí sáájú kí ó tó kú wọ́n wà náà nítorí láàyè wá rí ọ̀já máa ń kankan àfi lọ́dọ̀ ó sọ ní kọ́tù wọn pọ́n lẹ́wẹ́. wọ́n lálẹ́ wọn náà anabi wa ni kíní kan sẹ́kù táwọn ẹtí jíṣẹ́ máa jíṣẹ́ fáwọn èèyàn ń gbó ń bẹ̀ kí tá anabi tí wa nù gbogbo sẹ́tọ̀ ọ̀fìnrin ló ti jẹ́ torí ènìyàn lọ Aisha radiyallahu anha ló ṣe ní sẹ́nìkan fi lè sọ fún ọ pé ìkàkà máa ń bẹ̀ nínú tọ́lọ́ fi rán nàbí sallallahu alaihi wa sallam tánàbí ọ̀ràn jíṣẹ́ rẹ̀ tó fi lọ́ tọkọ ọgbọmọlẹ sẹ́ríà ìdúró ńlá ló gbélé ọ lọ́wọ́ gbogbo sẹ́wọ̀n fi ló ti jẹ́ sẹ́ẹ́ akramakumullah ọlọ́run ìlọ́jà wọn ọwọ́ àti ọwọ́ rẹ̀ ó gbé láàrin èjìká méjèèjì tànàbì sallallahu alayhi wa alihi wa sallam ó ní ọwọ́ yìí ọwọ́ ọlọ́run ọba tó ga ọwọ́ tutù má débi pé mo sì gbọ́ tututu ọwọ́ náà láàrin ọmú àyà mi méjèèjì báwo ni ọlọ́wọ́ ọwọ́ ọlọ́wọ́ bá ti sọ ní àmà ọjọ́ àtẹ́jọ́ wáyé báwo lọ́wọ́ lórí àwọn ìbílẹ̀ àlè mọ́ àmọ́ àgbàgbọ́ pọ̀ náà bá lọ́wọ́ bí ẹ kó ṣe ròyìn pọ̀ lọ́wọ́ àmúlò ọ̀yọ̀jọ́ wá àwọn ẹ̀dá rẹ̀ torí kọ́ sọ pé lẹ́yìn sẹ́tọ̀ mi lẹ́yìn ẹ̀yìn ọ̀n wa huwa as nǹkan kan dàbí rẹ̀ olùgbọ́n olùrí ọlọ́run bá gbé ọwọ́ rẹ̀ ó gbé lé àárín èjìká mi méjèèjì mo sì gbọ́ títútù ọwọ́ yàn láàrin ọmú méjèèjì tí ń bẹ ń gbáyà mi sallallahu alayhi wa alihi wa sallam. alimami ibn rahimahullah wọ́n ní anabi bá wí láwọn ni ṣáájú ṣẹlẹ̀ yìí kìí fún nírù láàrin rẹ̀ kìí nírù ṣùgbọ́n ní tó ti tẹ̀lé kó lọ́n fira rẹ̀ hàn nẹ́bí sallallahu alaihi wasallam lójú àlà tọ́lọ́ ti bí lóore ìbéèrè tí ò lè dáhùn tọ́lọ́ wá gbé ọwọ́ lé àárín èjìká rẹ̀ méjèèjì àtìgbà ní láàrin rẹ̀ tí ó nírù ìrù yẹn máa sọ̀kalẹ̀ sí dídé tí ọlọ́run ọba wa tọ́ga gbé ọwọ́ lé láàrin èjìká ànábì sallallahu alaihi wasallam méjèèjì kí ló wá tẹlẹ nígbà tí wọn gbé ọwọ́ rẹ̀ lé èjìká ànábì sallallahu alaihi wasallam fa'alimtu ma fi as-samawati wa ma fi al-ard tọ́lá wọn bá bá fi gbogbo tí bẹ́ẹ̀ sánmà àti tí ń bẹ́ẹ̀ nu gbogbo lẹ̀ ó fi mà mí torí kọ́lọ̀ ń gbé ọwọ́ lé àárín èjìká rẹ̀ méjèèjì mo jẹ́ni tó mọ gbogbo tí ń bẹ́ẹ̀ àti tí ń bẹ́ẹ̀ lẹ̀ Allahu torí àwọn sọ pé ìmọ̀ àtàwọn ànábì ọlọ ìmọ̀ àwọn màláìkà kìí ṣe bí ìmọ̀ àtàwọn akpọ̀rọ̀ǹtù ìmọ̀ àtàwọn ànábì ọlọ àti tàwọn màláìkà ẹ̀bùn pọ́nbélé tọ́lọ̀ máa ń bọ̀ àwọn ànábì wọn ò bùkátà kan gbìyànjú àmọ́ màtiwa ìmàtiwa wọn máa ń pè àìlùmọ̀mọ̀ òhìbà ìmọ̀ ọrẹ kọ́lọ̀ ń tàn lọ́rẹ̀ẹ́ ìmọ̀ tàwa kúròǹtù wọ́n máa ń pè ní ilmon mọ̀kítàtà ìmọ̀ tá a ṣe wàhálà ni ìmọ̀ tá a ṣe wàhálà ni ìdí nu ti gbogbo wọ̀ fi ní ma torí kìí ṣe gbogbo wa la fẹ́ ṣe wàhálà kìí ṣe gbogbo wa la fẹ́ jìyà àmọ́ mọ̀ tàwa anábì ọlọ́kọ̀ bùkátà sanukọ̀rọ̀ ókà fẹ́lẹ́ sẹ́dà àwọn alákọ̀ọ́ màá kà tó sì ń gbàgbé. ẹnì pé àwọn àtàbà hàn kankan nìsín àtẹnumá aranumá àtẹnumá aranumá èmi ò lu orí yàrá gbọdọ lórí pé kó sálẹ dúró kó sálẹ dúró kó sálẹ dúró kọ́lá tó dúró bàbá mójútó kí máa tètè parẹ́ tó dànù bí gbàgbọ́ harí. nkọ. ànábì ọlọ́nkọ sanukori oka àmú ọmọ tó sì lẹ́yìn rẹ̀. torí ẹ ọlọ́run wa gbogbo ń bẹ́ sánmà àti gbogbo ń bẹ́ lẹ̀ ó eléyìí jẹ́ ẹ̀bùn látọ̀dọ̀ lọ látàrí pọ́lọ̀ nǹkan gbọ́wọ́lé àárín èjìká méjèèjì ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam faqala ya Muhammad ọlọ́sìn ní wa Muhammad hal tadri fima yaqtasimu al-malaku al-a'la tó tí wọ́n á má kí ni dáhùn ẹni tó ga tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ náà ọlọ́sìn béèrè kó o náà máa ní bẹ́ẹ̀ ni mo ti máa báyìí sọ̀rọ̀ pé ìjà alákọ̀ọ́kọ́ anábì ni mi mà ṣùgbọ́n ní ìjà anábì ọ̀pẹ mo ti mà á. tí wọ́n ní nǹkan náà anábì ni tó kẹfọ́ ọ́rọ́ ti wọ́n daraja nǹkan méjì wọn ṣe fanfa lórí ẹ̀. kí ni àwọn nǹkan téèyàn á máa ṣe láyé tọ́lọ̀ máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí sì ni téèyàn máa ṣe láyé tọ́lọ̀ máa fi gbéyàn ga. nǹkan méjì làwọn ẹni tó ga ni wọ́n fà anábì tó tẹ̀síwájú wọn ni wọn kọ fọ́ọ̀rọ̀ ẹtí wọn máa pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ torí kọ́ lọ́n ti fún ní ma gbogbo nǹkan ní àwọn nǹkan téèyàn á máa ṣe tọ́lọ́ máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ alákọ̀ọ́kọ́ alimọ́kùnfin mẹsàájì di bá adé sọ́lẹ̀ wá tọ́lọ́ máa bẹ ní mẹsàlásì kọ́ máa máa jáde ní mẹsàlásì lẹ́yìn ìgbà tán parí sọ́lẹ̀ àti mímọ arosẹ jókòó nu mẹsàlásì lẹ́yìn ìgbà tá a bá parí sọlá ńbẹ́nu tọ́nà máa fi pẹ́sẹ̀ rẹ̀ nítorí pẹ́sẹ̀ ni nínú sọ́nà ànábì sallallahu alaihi wasallam ànábì fi yé wa pé ẹnikẹ́ni tó tó ọ̀nbì kan níbi tó ti parí sọ̀lá àti tí ò dìde ńbẹ̀ àwọn màlẹ́kọ̀ ò ní yé máa ṣàdúrà fún títí tí ó fi kú ńbẹ̀ ìwọ ọlọ́sọ̀ pé tó mi tí màlẹ́kọ̀ fi kú tó àdúrà wọn ni màlẹ́kọ̀ Allahumma ighfir Allahumma arhamhu allahumma ighfir lahu allahumma arham ọlọ́run foríjìn ọlọ́nkẹ́ ọlọ́run foríjìn ọlọ́kẹ́ tó bá yẹ kébi tẹ́ ti ṣe sọ láti lẹ́ sí wa lẹ́yìn tá a ti sálámà tẹ́ dìde kíákíá ẹ̀rí pẹ́ lómi ní ìsìn bí ìgbà tí ń bọ́ lọ́n jà ní tó bá sálámà alákọ̀ọ́kọ́ orí ìdúró ní yóò ti ṣẹlẹ̀ kejì ah, mọ̀ ń kájú ìṣe ń gbọ́dọ̀ nípa ah, tí mo gbé bá yá kú ló ń lọ bá tọba jókòó níbi tó ti ṣe sọ láti tó dìde àwọn mẹlẹkọ máa ṣàdúrà fún Allahumma ghfirle Allahumma arham Ọlọ́run forí jìn Ọlọ́run kẹ́ Ọlọ́run forí jìn Ọlọ́run kẹ́ wọn ò ní ilé sọ bẹ́ẹ̀ títí tí wọn fi sọ kótó báwo ti sọ kótó tọba ti dìde. torí ìbẹnu tọ́lọ́ máa fi pẹ́sẹ̀ rẹ ká máa jókòó láwọn mọ́sálásí lẹ́yìn tá a parí sọ́lá àti. lọ́sibọ́n náà ọba náà ló sọ فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله واذكروا الله كثيرا لعلكم تفلحون تابعت قال صلاة لجا جمعي الله نوني قالكم يا فكا فكا لكيك أما تكوك مثلاتك كابي أما واني ما زلو الله أما واني نور الله أما واني الله بابا داني كتك وانيوركي ọ̀rọ̀ yẹn kẹ́ máa rí sáà kẹ́ máa rí sí ẹ máa lọ wá. àmọ́tẹ́ mi máa ń fẹ́ kọjá yan ta tẹ́ ń fẹ́ kọ́ ọ̀rọ̀ máa yá ń fẹ́ kẹ́ máa rí sí rẹ̀ ní kẹ́ máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́ máa wá àbí kẹ́ ẹ dé nǹkan kan mọ́kì àbí kẹ́ ẹ rí walhamdulilah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah ọlọ́run máa darí orí sọ́dọ̀ yìí ẹni tẹ́ tajà fún tẹ́ jẹ́rìí gbọ́gbọ́ yẹn ọlọ́run mú abá yín ẹni tẹ́ bẹ̀sẹ̀ tẹ́ tẹ́ ọ̀sánwó ńlá fún yín ọlọ́run mú abá yín ọlọ́run yóò ní jẹ́ ẹ̀ máa rí dára sí i ọlọ́run ní pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sórí rẹ̀ ọlọ́run ní tẹ̀bá ti parí sọ́lá ẹ̀fọn ká lókè. eléyìí túmọ̀ sí wípé èyí ànábì sallallahu alaihi wasallam sọ pé ti máa pẹ̀sẹ̀ rẹ̀ òun náà ní máa bẹ a bá parí ìyẹn ni ò ní wọn lára. kò ka mọ́sálásí wá máa wọ níbi iṣẹ́ lọ́kùn wọn mọ́sálásí mọ́sálásí níbi iṣẹ́ rẹ̀. wọ́n fẹ́ rajà lọ́kùn wọn mọ́sálásí rárá. àwọn òní jẹ́ ni tó ṣe pé mú mọ́sálásí tí máa ní ìjókòó tó o bá jókòó ní mọ́ṣáláṣí ó lé sí bẹ́ẹ̀bẹ́ẹ̀ màláìkà náà wọn ṣàdúrà fún kìí sẹ́yìn. bákan náà nínú nǹkan tí wọ́n kẹ́sẹ̀ rẹ̀ anábì ni màláìkà náà mẹ́ṣì alẹ́ ọkọ̀jọ́ mi ẹ̀jẹ̀ máa rẹ̀ ká máa rìn ká máa fẹsẹ̀ wá lọ síbi táàtì ṣe sọ̀láàt. ìbẹ̀rù nǹkan náà wọ́n ti kẹ́sẹ̀ rẹ̀ mọ́ṣáláṣí lọ se wa lo sibi kó ẹ̀jẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn. ló ti fẹsẹ̀ rìn wá láti fi iṣẹ́ rẹ ló ti fẹsẹ̀ lẹ́sẹ̀ lọ ń bọ̀ láti fi iṣẹ́ wà ló ti rí iṣẹ́ bọ̀ ọlọ́pàá láti gun mọ́tò ọlọ́pàá láti gun maṣíìnì ọlọ́pàá láti gun kẹ̀kẹ́ sẹ̀jẹ̀ wà ṣùgbọ́n ẹ̀sẹ̀ rẹ fi lu ló fi lura wọn tó fi ń bọ̀ eléyìí ọlọ́run máa fi pẹ́sẹ̀ rẹ fáwọn ẹrù rẹ̀ torí ànábì sallallahu alayhi wa sallam ó ti yàn ápinnu tọ́lọ́ máa fi ṣe dáadáa fún yàn ọ̀nà ní kasratul khata ila al ọ̀pọ̀lọpọ̀ rírìn lọ sí mọ́ṣáláṣí. so torí ẹ̀ nítorí pé wọn àlè jọ àwọn ẹni tó lọ sí mọ́ṣáláṣí tó ní sẹ́lọ́ àtẹni tó lọ tó gun kẹ̀kẹ́ lọ àbọ̀gun mọ́ṣíìnì lọ àbí mọ́tò ló ń tẹ̀ ẹ̀gùn lọ wọn lè jọra wọn. nítorí pé ẹni tó ní sẹ́lọ́ yóò bẹ̀rẹ̀ ara rẹ̀ gbogbo oríkèé rẹ̀ ni wọ́n mọ̀ fáwọn ńlọ kan àwọn ẹsẹ̀ fi nǹkan kan lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí tabarin débi kan á máa gùn tabarin débi kan á lè pe gbogbo ogun ara wa oná ọ̀sọ̀ kó ń gbà. tabarò kí ni mú mi ní gbogbo òní náírà torí mo ń lọ sí náà ọlọ́run máa fi pẹ́sẹ̀ rẹ fún yẹn. torí ẹ ó túmọ̀ sí pé ìgbà tí mo wá ti wá gbéra lè ìnílẹ̀ pé mo ń lọ ọjà látọjà ń lọ mọ́ṣáláṣí àmọ́ ń lọ ọjà àràdà láti àràdà ń lọ mọ́sálásí tí ẹ bá sílẹ̀ ti dàrú. àníyàn rẹ láti pé mo ń lọ mọ́sálásí. ọjà ti pé gbogbo òní tó máa fi pẹ̀sẹ̀ rẹ rẹ ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ rẹ ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ rẹ kí ló mú ẹrọ ọlọ́yin tó ń rìn báyìí kí ló mú ọlọ́yin tí òògùn mọ́tò kí ló ṣe tí òògùn alùpùpù. ńlọ mọ́sálásí ni ó sì gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam ó sọ pé mi máa rin sẹ̀ lọ sí mọ́sálásí bíi tí a ti fẹ́ lọ sí sọ̀láàtì ń jẹ̀ máa ọlọ́run ọba máa fi pẹ̀sẹ̀ rẹ fún yàn lóun náà fi sojú kòkòrò àti ṣe bẹ́ẹ̀ lèyìn ò fi jèrè ládàá sí bẹ́ẹ̀ èèyàn nígbàgbọ́ pé nítorí mi máa rin sẹ̀ lọ síbi tí a ti fẹ́ sí lọ ọlọ́run máa fi pẹ̀sẹ̀ rẹ nǹkan mìíràn nínú tó wọn tún máa fi pẹ́sẹ̀ rẹ olóyún ní ìsúbà òwòbó ìtẹ̀lùmẹ̀kẹ́rì ká máa sàlùwà lára dáadáa nígbà tí n tí o ní jẹ́ ká fẹ́ ṣe dáadáa wà. bí àsìkò ọyẹ́ àsìkò òtútù bí kálukọ́ máa mi sá fẹ́ẹ́ gbogbo omi ní òtútù torí gidi. ó lè tutù lọ́nà tí ò ní pààyàn lára ṣùgbọ́n ìyá ọmọ ẹ̀ta kùn ìyá àwọn pé tútù yìí ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ ṣèwà lára ẹ̀ lájà ń bàkù. nítorí kó tutù bá wà mú ìwọ tẹ̀lé dáadáa ìbẹ́nu tọ́lọ̀ máa fi pẹ̀sẹ̀ rẹ̀ fún un. ọ̀rẹ́ sọ́dọ̀ pàtàkì àbí sàlàyé débi ọlọ́run ẹlẹ́dàá wa ní òdo lọ sọ ya Muhammad ìwà Muhammad. wọ́n máa ń bá alẹ́ dáálì ẹnikẹ́ni tó bá wá sí àwọn nǹkan tó kà kalẹ̀ tí dáhùn rẹ̀ tá a fi sọ pé ṣe déédéé yìí mi máa jókòó ká mọ́ṣáláṣí lẹ́yìn sọ́láàtì mi máa fẹsẹ̀ lọ síbi tá a ti fẹ́ ṣe sọ́láàtì mímà sàlùwàlà wa dáadáa tó ń ti pé tó lè kọ́ dínà káfẹ́ ṣe bẹ́ẹ̀ wa anabi ọlọ́run ẹlẹ́dàá wa ni gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ aṣọ bí xeyir yóò sẹ̀mí eléyìí tí ó kún fòrè wà mẹ́lẹ́sẹ̀ bí xeyir yóò ti kúkú tó lóore nù wà káàna mi kọ́tẹ́ ẹtì hìkẹ́yẹ́wò mi wọlé dẹ́tù fọ ọmọ àwọn afọmọ kúrò nínú àwọn àṣìṣe rẹ̀ yóò dàbí ijọ́ tí ìyá rẹ̀ bìtà yìí tí ò lẹ́sẹ̀ lọ́rùn. àjẹpẹ́lẹ́ yìí náà ń bẹ́ẹ̀ náà wọ́n ti eléyìí sẹ́yìn máa ṣe tọ́lọ́ máa fi fọ́ ìyàmá kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kájẹ́ni tí ń jókòó ka mọ́sálásí táà máa dìde fotifoti lẹ́yìn ìtàn sálámù káàsì jẹ́ni tí máa rìn lẹ́sẹ̀ lọ sí mọ́sálásí káàsì jẹ́ni tí ń sàlùwà láwa dáadáa òtútù ọ̀bá àmọ́ tágbára wa ọ̀bá ká omi tútù ká gbómi kaná kásá sàlùwà lákọ̀dá eléyìí ń bẹ́nu kàtí ọlọ́run máa fi pèsè àwọn ẹrù rẹ̀ rẹ̀ وقال يا محمد ọlọ́run á ní wa muhammed ọlọ́run á fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ tuntun ó tún fẹ́ kọ́ gbogbo àlùmọ́ lẹ́kọ̀ọ́ tuntun ó ní ìdá sọláì gbogbo ìgbà tó bá ti sọlá faqul máa ṣàdúrà yìí ọlọ́run ẹ̀rẹ́dà wọn fẹ́ kọ́ aládùúgbò àti àmàṣẹ́nu sọlá tiwa lójoojúmọ́ yóò yọ aṣíwájú wa abubakar radiyallahu anhu bó ti ti tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kọ́kọ́ ńlá dùn àkàn wọ́n máa fi bẹ́lọ̀ nínú sọ́láàtì o. anábì wa kọ́ ma sọ pé allahumma inni zalamtu nafsi zulman kathira wa la yaghfiru dhunuba illa ant faghfir li maghfiratan min 'indik. anábì ni kọ́ máa ṣàdúrà yìí nínú sọ́láàtì rẹ̀. pé wọ́n lọ mo ti ṣàkóso sórí ara mi ní àkóso ńlá o kọ̀ wá sẹ́nìkan tó lè ṣàforíjì ẹsẹ̀ fún yẹn àfi wọ́n náà ṣàforíjì fún mi látọ̀dọ̀ wọlọ kó o sì kẹ́mi torí ìwọ lọba tí foríjì ti kẹ́mi àdúrà wo wa lọ́lọ́ ńkọ́ wa ká máa ṣe nínú sọ̀láàtì wa. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أدعتي الله بليلة تقوى النبي محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tá a jọ máa lẹ́yìn rẹ̀ ká máa ṣe nínú sọláàtì wa onáyìn allahumma inni as'aluka fi'la al-khayrat wa tarka al-munkarat wa hubba al-masakin wa an taghfira li wa tarhamani wa tatuba alayya wa idha aradta bi'ibadika fitnatan faqbidni ilayka ghayra maftun adúláyé onáyìn lọ́lọ́wọ́ bá pa pé ṣe nínú sọláàtì wa tó máa sì ní ẹ máa ṣàdúrà nínú sọ̀láàtì ètò tó máa sì ní kí tẹ́ẹ̀ bá ti lè ṣe ní forí kanlẹ̀ ẹsẹ̀ nígbà tẹ́ẹ̀ máa ṣàtàyà eléyìí ele kàn kò sí sálámà gẹ́gẹ́ bí àdúrà tánàbí sallallahu alaihi wasallam tó kọ́ wa eléyìí tá à ń pè ní àdúrà al-istikhara àdúrà al èèyàn máa ń fẹ́ kọ́ lọ́wọ́ bó fi hàn yàn èwo lóore jù nínú nǹkan tí èèyàn fẹ́ dáwọ́lé ṣé eléyìí ni àbí èkejì anabi sallallahu alaihi wasallam ni kẹ́ ṣàdúrà báyìí báyìí nígbà tẹ́ bá mú náfìlà rákà méjì so ìgbà wo láàmú àdúrà yẹn wá àmú kátó ni bẹ́ẹ̀ náà èyí tábù bákàrà náà béèrè ká ṣàlàyé ẹ mú àdúrà yẹn wá kẹ́ sálámà ni nínú kẹ́ mú wá nínú foríkalẹ̀ àbí mú wá nínú yìí náà ni hadith tánàbí ni mo torí náà rí i pé òun wí àdúrà yìí ní ìgbẹ̀yìn sọ̀láàtì rẹ̀ allahumma a'inni ala zikrika wa shukrika wa husni ibadatik allahumma a'inni ala zikrika wa shukrika wa husni ibadatik. ìgbà wo ni ìgbẹ̀yìn sọ̀láàtì mi ti máa fi si onílùgbà tó máa ń sàtáyà kó tó sálámà bẹ́ẹ̀ náà ni ilé ìtọ́lọ́ wọn bá fi ń kọ́ wọn ìdá sọ̀lẹ́yì gbogbo wa نجد عمة التشهد فسوك اللهم إني أسألك فعل الخيرات ولا من ترى لدره كوف ملاوى إسالي وترك المنكرات رملوى لا تقع وابرتي وحب المساكين ولا لكن ما نفع ولاني وأن تغفر لي ما ترى لدره كوف وترحمني وترحمني kó o tó wá kẹ́mi wọ́n tẹ̀ tó wà rẹ̀ kọ́ ọgbà tútù bá mi wọ́n yíra ọ̀rọ̀ tẹ̀bi ìgbàlódé dika fitna tí wọ́n lọ́n bá gbèrò láti fitina àwọn ẹrú rẹ̀ faqbidni ilayk gbàmí mi ghayra maftun láì jẹ́ pé màá jọ́kan nínú àwọn ẹni tó fitina. akramakumullah eléyìí ni àdúrà tọ́lọ́wọ́n bá fi kọ́ wa ike ká máa ṣe ṣáájú ká tó sálámà ó sì ń bẹ nínú nǹkan tó yẹ ká mójútó allahumma inni as'aluka fi'la al-khayrat wa tarka al-munkarat wa hubba al-masakin wa an taghfira li wa tarhamani wa tatuba alayya wa idha aradta bi'ibadika fitnah faqbidni ilayk ghayra maftun àdúrà nù ká máa sẹ́nu sọ̀lá wá tiwa lójoojúmọ́ ṣáájú kótó di pa àsàlámà. wọn bẹ nù kan tó pàtàkì tó sì yẹ ká tuntun ló máa ń gbàdúrà ọba náà ló sì kọ́ wa pé ká máa ṣàdúrà báyìí ó kù sọ́wọ́ wa káwọn náà rí pa mójútó ńtọ́lọ́run fẹ́ ká mójútó káàdì a ọba ti pèsè kálẹ̀ dé àwọn ẹrù rẹ̀ ti máa mójútó rú ẹ̀ nínú wa tí àwọn ẹni tí ń bẹ láyé tọ́ga tó lọ́n sí lẹ́ni tọ́ga tí wọ́n ń ṣe fanfa lórí ẹ̀ tá a pè ní àdàrọ̀jà àwọn àgbéga tí àwọn àgbéga náà ìṣá òsàlám onáìlá máa fọ́n sí sálámà ká sí sálámà lásán kó àwọn sá ṣe wọ́n ní ká fọ́nká kó kárí torí mùsùlùmí àmà sálámà tí mùsùlùmí àmà ayá rẹ̀ tí wọ́n bá fọ́nká ká tọ́jú ọ̀rọ̀ ẹnu ni wọ́n fi fọ́nká wàá wé gbọ́gbọ̀ wàá jẹ́ kó yé ipò sálámà ni kìí ṣe pínpín ẹni tí wọ́n sì sálámà sí kó náà dáhùn torí ẹ̀sìn sálámà kìí ṣe eré kìí ṣe wàásá nínú ìsìláàmù nínú tọ́lá ọba máa fi ń gbé yàgá ni kí wọ́n bá tọ̀mà ike gbogbo ọgbà ọba ti pàdé rẹ assalamu alaikum ilé máa ń jáde lẹ́nu ẹ nítorí akúkọ ni. wọn àbá àti ẹ̀sọ́ ẹnu wọn máa sọ ní bàbá sàlámù àlékún àwọn ọmọ sàlámù àlékún àwọn àjẹmá sàlámù àlékún àwọn sàlámù àlékún nìyẹn kí ló dé wọn ní bá ti ní sàlámù àlékún kò sọ àlà asàlámù àlékún làwà tó ìkúnlẹ̀ tọ́lọ̀ wọn bọ̀ ọ̀dọ́ ọ̀ntara jẹ mùsùlùmí wa sálámà tabaati sálámà àwọn náà ṣe kí ni adáhùn sí sálámà wa aleikum salam wa aleikum salam wa rahmatulahi wa barakatu. ní gbogbo omi kíbi láyé tí mùsùlùmí bá ti rí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ inú ọkọ̀ tó lọ iṣẹ́ ọkọ̀ fi kojú rẹ̀ náà ni asalaamu aleikum. tó lè bá ti dáko aleikum salam ìdùnnú ọgá ó lè fọ́ mọ́ àgbèdè kankan tó fi bára wọn sọ̀rọ̀. ọwọ́ asalaamu aleykum aleykum salaam yẹn yóò tún máa wọ pé alihamudulilayi o ti rán ọmọ yẹn. sẹlẹ̀ yìí túmọ̀ sí pé lábẹ́ òfin ọlọ́ọ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ ní kó ń sálámà sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ìbẹ̀ nù nǹkan tó lọ́ máa fi àgbéga pò fún yàn wọ́n ìtọ̀ àrà mùtọ̀ àrà káàsì máa fún àwọn aláìní lóúnjẹ jẹ. wọn bẹ tọ́lọ̀ máa fi gbé yẹn ga ọlọ́run fẹ́ lómi lóúnjẹ débi wípé wọn à lè sóúnjẹ níjọ́ kan nílé rẹ fún ọmọ rí dànù nílẹ̀ tó sì dáa bẹ́ẹ̀ á sì ń pariwo owó owó lóde nǹkan nǹkan sì máa dáńjẹ nù ńgbà tá a ẹbí ẹbí lọ́bẹ̀rẹ̀ méjì sọ̀rọ̀ dábà ìdáàtì lè ṣe táwọn fi lè gbé wa gánú fún ẹni tó fi pa fún lóúnjẹ ẹni tó rí jẹ tí ò tó ẹtú fún ẹni tó sunkún ẹrẹ fún a sì ti máa pé tẹbi bá ti kú nínú àìní èyí tó pariwo má ìwọ́tọ́ náà wọ́n bá fún fẹ́ni tóní. wọ́n tẹ̀lé ara jẹ́ pẹ̀lú nǹkan táwọn máa ma sọ ó sàdédé fún lóúnjẹ ọ̀fẹ́ lónìí òun gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ wẹ̀ ó sàdédé fún lóúnjẹ ọ̀fẹ́ sàzìkìrà ni sàzìkìrà òun wọn gbà àlọ́ yẹn pọ̀ láwùjọ Yorùbá bàjẹ́ ebi náà wà pẹ̀lú mi látàrí pé kọ́ máa ń lò mí kọ́ máa gba rìzìkì mi yóò máa sá sẹ́ni tí ń gbóúnjẹ ká tọ́gẹ́gì sàánú rẹ̀ wọ́n máa wá sá yóò máa kọ̀ pàkọ́. kọyẹ kó rí bẹ. wọ́n ní agolo oúnjẹ kìí ṣe dandan gbọ́dọ̀gbọ́ ṣe é. ẹgbẹ́ ni tí ò ní lóúnjẹ bàbá àti oúnjẹ tútù bàbá ti wò ń sèkó sè. níbi ẹnu máa fi gbìyàn wọ́n sọ ẹ́ àtòbí lẹ́yìn náà sùn nìyà nínú tó máa fi wọn náà máa jí lóru gbogbo àwọn èèyàn ti ọlọ́run máa fi gbẹ̀yìn àgà tí ọba ajẹ́ ń tán fẹ́ lọ́dọ̀ ọlọ́ kí ló fẹ́ mú wọn náà má sùn bí gbogbo èèyàn ṣe sùn tí ìbá kò rí tán tọrọ lọ́dọ̀ Allah ìwọ náà lè lọ sùn ta ni ó mọ tọ́lọ́ wọn wàá sì torí eléyìí yọ sànù rẹ̀ pé ńgbà tí ìwọ tó dárun májú ó jìnà síbùsùn rẹ̀ ó ń pe ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá ọlọ́run wa dọ̀ ọ́ lóhùn wọ́n á rí pé òkè sòrò rẹ̀ yóò dìgbà tẹ́lẹ̀ gbogbo ń ti ń fa ìpọ́njú fún ọ ọ padà dẹni tí ń dúpẹ́ fọlọ́ ńlá balabẹ̀ nítorí pé ọ̀dà àrùn mọ́jú nígbà tí gbogbo ayé tí wọ́n ń han àrùn eléyìí jẹ́ nítorí wọn bá máa fi ṣe àgbéga pò fún yàn alimami ahmed at àwọn ni wọ́n gbé ẹgbàá wa yìí jáde àtàwọn míì ọ̀nà tó sì bá wa ó jẹ́ ọ̀nà tó gúnrégé torí rẹ̀ hadith sahih ọ̀nlẹ́lẹ́yìí àwọn ẹ̀kọ́ tó wá nínú àṣìṣe yìí wọ́n yẹ gbìyànjú láti rí pa mójútó káwọn náà lè ba àjọ kan nínú àwọn tí ó sórí rẹ̀ kọ́nà ọba kó jẹ́ ká sórí rẹ̀ alákọ̀ọ́kọ́ ká gbìyànjú láti rí pa báwa nu mọ́ṣáláṣí àwa ń bẹ̀ tọkàn tara láti ka bíbẹ wa nínú rẹ̀ kún abala kan nínú abala àjọsìn ilé tí èèyàn máa gbalẹ́ adá lórí ẹ̀ àti pé àwọn ẹ̀dá tó ga nínú àwọn ẹ̀dá tó lọ́ọ̀dá tó ga jù àwọn màláíkà ọlọ́run ọba tó ti fi wọ́n sọ

orí ńlá gidigidi lọ́lọ́ ṣe fún wa èmi ti mọ̀ ike ńgbà dábàá ti rí ogún ìṣẹ́jú sísìn wọ́n ti gbé ẹ̀kọ́ àmà ńgbà tó bá kù sẹ́mi ẹ̀dọ́gbọ̀n máa ti jáde lé máa máa bọ̀ kí wàá tó wá dé kẹ́nu mi ọ̀dákẹ́ mo tún rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wala hawla wala quwwata illa billah yàtọ̀ sáàdù àmì tí ń lọ sí mọ́sálásí mo ti ṣe síwájú tuntun àmà wígbọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí yóò dé mọ́sálásí òòrè lókè òòrè nù ẹni tí ò bá rìn lọ sí mọ́sálásí yóò rìn lọ wo bọ́ọ̀lù nítorí bí ilé ayé ti ṣe rí nù ẹni bá sọ pé mọ́sálásí jìnnà níta dájú òun náà pé bí tẹ́lifíṣẹ̀ rẹ̀ gbèsè ránù sórí ibú òní jìnnà lẹ́sẹ̀ rẹ̀ fọlọ́n ti dọ́ mi yànnà kí n kúkú lo àsìkò àti àlàáfíà tèmi lóyìn nǹkan tí ó jọ dáa fún mi láyé dáa fún mi lọ́rùn ó pé ju kí n fàsìkò mi ráàlì kì í fi ṣòfò lọ. ẹni tí ń wá sí mọ́sálásí látọ̀nà tó dì tí ó sì gùn kán gùn orí ńlá ń bẹ fún bẹ. bákan nínú jáde ti tún tọ́ka sí káàdì pa àtàlù aláwọ̀ tá kò bá àti omi tútù kò bá àti omi tọ́lọ́wọ́ olóòlù ń lò fún sàlù aláàrẹ kọjá. ìbẹnu tọ́lọ̀ wọn bá máa fi pẹ̀sẹ̀ rẹ fún un. ká farabalẹ̀ ká fi ṣe ká má fi wà wára ṣe lójú ọ̀nà kẹ́sìn wọlé bá dáa. ká má sọ̀rọ̀ wa pọ́ǹkájú ìkájọ gbẹni débi kan tí kájú bá wúlò ní ó yẹ kọ́pọ̀lọpọ̀ ẹni tó wà nù sàárì ó ti dé ó ti dé wá bá wọn. ẹbí ẹ kánjú kú náà ni ó yẹ kẹ ẹ kánjú dìde náà èèyàn máa farabalẹ̀ sí lọ́ọ̀nì gbogbo ìjọsìn tá a bá fẹ́ gbalada lórí ẹ̀ èèyàn farabalẹ̀ sí i àbí àtọ́wọ́ ẹlẹ́dàá wa fi kọ́ wa máa ṣe nù sọ láti ẹjẹ́ amójútó. اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لي وترحمني وتتوب علي إذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون لي أي كقاتي هبام كما سي لن يتشاهد وأقرب سلاما إن ترى ما بيك بيضا كما سلاما كما فلا إلون جاي كاسي جاني تسيكي a máa jí lóru láti ṣe sọláàtì ní ìgbà tí gbogbo èèyàn ti sùn ọlọ́run ọba kó fi pa wa kó fi ka kó sì ṣe ń rọrùn fún wa láti máa ṣe kó wa ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa kó má dàlù wá láyà nílẹ̀ ayé wa lónìí àdánwò ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi lọ́tún àti lósì kọ́nà wọn bá sọ wa kọ́ là wá níbẹ̀ kọ́ sọ́lu wa kọ́ sórílẹ̀-èdè wa kọ́ gbà kọ́ là níbẹ̀. ẹni tí ó kó wa ọlọ́mọdé ọmọ náà bẹ̀ ẹni tí wa ọlọ́mọdé ọmọ náà bẹ̀ láyé lónìí fáírọ́ọ̀sì burúkú kan ó ń bẹ ní ilẹ̀ China fáírọ́ọ̀sì burú jọjọ débi pé ó ń di nǹkan tí ń tàn ká gẹ́gẹ́ bí iná ti ń fi òru jó ni fáírọ́ọ̀sì wọn sì mọ oògùn tí wọ́n lè lò sí ó débi pé China gangan fúnra ó ti wá láwọn àyè ibi tí àrùn burúkú yìí tó ti bẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ma nílẹ̀ China wọ́n ń pe àwọn ọmọ wọn fún ọmọ padà bọ̀ wálé ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn tó ti níwèé àti wọ̀lú sí ilẹ̀ China òun náà ni wọ́n ń fún ike kí wọ́n lọ wọ́n wọ China lásìkò yìí tóró léwu jọjọ bẹ́ẹ̀ bá ti máa ń ti China bọ̀ nínú àwọn arìnrìn-àjò tó gba China kọjá àbí China ti ń pèsè ń gbé bá dé pápákọ̀ òfurufú wọ́n kì í tún wọn ó dìgbà tí wọ́n bá ṣe àyẹ̀wò fínífíní fún àlàáfíà wọn kọ́mọ́ bá lọ jẹ́ pé irú kòkòrò àárẹ̀ burúkú yìí báyìí wọ́n ń gbé bọ̀ láì jẹ́ pé àwọn náà wa di rọ́fọ́n kálí láwùjọ bíi tí ò ti sí tẹ́lẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́ gbà wa. nínú sílẹ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ẹ̀kọ́ lórí àjàkáyé àrùn báyìí òun náà kan gbogbo ẹni tí o lù ẹni tó wá wà níbi tí àjàrà yí àrùn ti ń ṣẹlẹ̀ kò gbọdọ̀ jáde ń ọba nípa torí di eléyìí báyìí ẹnìkan wá lọ China nísìn ọwọ́ ń pariwo pé àrùn yẹn ó ti ń bọ̀ ó sì ti ń kárí gbogbo ibi táwọn àmọ́ kí ẹ máa bẹ́ lọ ẹ máa bẹ́ lọ yín gbogbo ní téèyàn fi sọ́ra rẹ̀ bí tó yẹ kéèyàn ẹ máa lo àmọ́ ẹ má gbìyànjú pé jáde wà o ọlọ́wọ́ sànù yín ọlọ́wọ́ gbẹ̀yìn yín ọ̀la yín o ẹ̀yin lọ sí China o ọlọ́wọ́ sànù yín o ṣe sùúrù wa lọ àdúrà mi máa dùn kóòtù bẹ́ẹ̀ máa five hundred thousand ọmọ ọgbà kò five hundred million jókòólé ọ̀sán fún ọtí wa lọ kókò kúkú wa lọ. tọ́ lónìí wọ́n rìpọ́tù pé yàtọ̀ ó sì dánmọ́ ẹnìkan nínú àwọn ọmọ amẹ́ríkà àrùn burúkú yẹn nínú àwọn ọmọ amẹ́ríkà tó wà ní china àrùn yẹn gan ọ̀ ń bẹ lábẹ́ àmójútó tó ga púpọ̀ ni bó láti ṣe táàrí tọ́jú náà bá ní rí tọ́jú torí pé ń pa àwọn èèyàn pàkópa kọ́ lọ́n sànù wa. wa ma ya'lamu junuda rabbika illa hu kò sẹ́ni tó máa báwo làwọn ọmọ ogun olúwa ẹlẹ́dàá rẹ̀ ti ṣe pọ̀ tó àfọ nìkan kò sí tọ́lọ̀ ò lè fi báyẹn dà èèyàn mọ̀ sí kàkà yóò máa tẹlẹ yóò máa ṣèṣe kò sí rò orílẹ̀-èdè kan máa tanra rẹ̀ jẹ àwọn ti ṣerú nǹkan ogun báyìí ẹ ọ̀kan làwọn ti ń ṣe lọ irọ́ lásán ẹ dójú rẹ̀ kọ́ virus nìyẹn ṣebí China náà ń bẹ́ẹ̀ nù àwọn super power àbí ẹ̀kọ́ ọ yẹ kí wọ́n kó nuclear weapon jáde báyìí irọ́ lásán torí ẹ̀ tọ́lọ́ máa fẹ́ mú yàn ní kó gún ọ̀ràn kọ́lọ́ ń dákun kọ́ máa mú wa ni torí ẹ̀ gbogbo ẹ̀ ń ta ní China ń ta máa sọ fún wa náà ẹ jókòó mẹ́ẹ̀ máa bẹ́ lọ́wọ́ àbí òye ẹ má pẹ́ ń bọ̀ wá lé o ọlọ́run sọ gbogbo wa ọlọ́run ní sọ́wọ́n náà lé o ẹ̀dùn bíi tẹ́ wa. wáyé o ní nàìjíríà lẹ́bù àrùn burúkú kan náà tún tàn ká kọ́lọ́run sànù wa kọ́gbà wa gbogbo wa pátá la gbọ́dọ̀ kéde ogun lé àrùn yìí lórí onáà àwọn èkúté. àbá lásà bí kífà ó ń tàn ká bàjẹ́ náà ṣáì ó ń gbẹ̀yìn àwọn yàrá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ibi kékùté ó sì kẹnu bóúnjẹ tá à ní ti ń tàkà bẹ́ẹ̀ yìí náà gbọ́ nípínlẹ̀ Ondo àbẹ́kìtì Ondo wọ́n rìpọ́tù yìnyín tó ti kú yìnyín tí ń bẹ lábẹ́ àmójútó ńlá nìsín bọ́yá àwọn náà wọ́n gba àwọn ní ọlọ́ọ̀lọ́mà wọ́n wọ́n lé lọ́gọ́rùn tí ó fò yín náà ni akramakumullah wọ́n lè yóò ṣèdájúlẹ̀ tí wọ́n máa a máa tẹ́ mọ́ tí wọ́n wà nulẹ̀ rẹ̀ ó tún máa ṣé wọ́n ti àwọn náà lẹ́sẹ̀ àwùjọ bíi ta ni máa ṣerú ẹ̀ kò sẹ́ni tí máa ṣerú àkọ̀gùn èkúté tẹ̀ sí rí yẹn nínú tí wọ́n fẹ́rẹ̀ jù láyé àwùjọ tí wọ́n fẹ́rẹ̀ jù láyé àwùjọ wọn kàmá jọ torí yìí ká wa kì í ṣe nìkan ní ọ̀rọ̀ wà látòdì. ní àwọn abọ́ nílé pèkúté rẹ̀ o bẹ́ẹ̀ jọba àbáṣojú ìjọba kí lóò fẹ́ fi ṣe àdéhùn ọ̀gbọ́n ọ̀gbẹ́ kùtẹ́ ilé rẹ̀ jà tí ọ̀la ti fẹ́ kùtẹ́ ilé tèmi tí ò sí ilé tiẹ̀ tí ò sí ilé ọ̀kan àdúgbò kan ọ̀bọ̀ lọ́wọ́ èkúté kò ní í débi pé àwọn ń pè ipe kíjọba ọba wa dá sí oògùn èkúté kò sí tó burú tó ń lo oògùn láti fi pè èkúté ẹnìkan wọn pé gbàdá lòdì sallallahu alaihi wasallam tó ní ọlọ́run ọba ṣe ká ṣe dáadáa lọ́rùn àyàn nínú gbogbo ní tàǹbà ń ṣe tànà bí ní tẹ́ẹ̀bà pa nǹkan pa ọ̀nà sọ́dà tẹ́ẹ̀bà dúnbù nǹkan ju lọ́nà sọ́dà táwọn lè fi tẹ̀lé alẹ́ fi pa èkúté bí gbàdá lòdì ká pa gbọ́nà sọ́dà ọ̀nà wo wá tá a fi lè pè èkúté jàmà ẹ má ti dáná lù ẹ má dáná lù ẹ àmọ́rù mẹ́tẹ̀ rẹ fi sára àkàrà ẹ̀jẹ̀ ọdẹ ẹ̀yìn kọ́ máa lọ ẹ sára bisikíìtì ẹ̀jẹ̀ ọdẹ kọ́ máa lọ. tó báyà ẹ̀yìn oúnjẹ ògùn tẹ̀yìn ni báyà gọ́ọ̀mù ni tó ṣe pé wọ́n ti gbé mi lọ yóò lè mú mẹ́rẹ̀ ni nígbà bá wá délẹ̀ bó lẹ́sẹ̀ pa ẹgbẹ́ agbóńtó lórí. tó kíkálukú sinmi tó eléyìí túmọ̀ sí pé ọ̀tara ni báyà fáwọn báyà fáwọn ọ̀tara ni torí bẹ́ẹ̀ ńbẹ́nu ti mara nǹkan òfin ọlọ́run sọ pé ẹ pa wọn kódà kó ṣe pé nínú ayé àbọ̀wọ̀ àbòdì rẹ̀ torí délé ọlọ́run gbogbo máa fa àjàkáyé àrùn àti èyí tí ò rí bẹ́ẹ̀ náà tí máa fárùn wa lè jìnnà sáwùjọ wa àwọn ẹni tàdánwò yìí ti bá ọlọ́run wa wò wọ́n sàn ọlọ́run wa wò wọ́n sàn wa wò wọ́n sàn wa gbà kó wo bá a ṣe ní nàìjíríà yìí pé àní ìjọba kankan tí máa sáré pé òun ti ẹ̀ gba ọmọ àlùkà pé ọba eh, ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ náà kọ́lọ̀ wá ti torí pé bá a ṣe rí náà láàrí kọ́lọ̀ wọn gbà wá kọ́lọ̀ wọn là wá kọ́ má ká rí ń bọ̀ lókè ń bọ̀ ẹlẹ́dàá wa kọ́ bá wa ká aburú jìnnà sáwùjọ tiwa kárántí pé nínú tọ́lọ̀wọ́n ọba ẹlẹ́dàá tó fi wá pa wá ní gbogbo gbà ṣe ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ òru jùmọ̀ òun náà ní ìgbà tí òòrùn ti wọ̀ lánàá títí tilẹ̀ fi má lónìí ọ̀sán jùmọ̀ òun náà ní ìgbà tilẹ̀ ti má lónìí títí tó òòrùn fi wọ̀ ẹ máa ṣe àsàlátù fún mi lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí fọlọ́hùn sọ́lé alá muhammed alá ali muhammed kama sọ́lẹ́tà alá ibrahim wa alá ali ibrahim innaka hamidun majid wa bárik alá muhammed wa alá ali muhammed kama baarakta alá ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قلنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسأله بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتاب أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين qumu ila salatikum yarham.